أعوذ بالله من الشيطان الرجيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آية سمعنا ولو نشاء لقلنا مثل هذا إن هذا إن هذا إلا أساطير الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أوئتنا بعذاب عليم وما كان الله ليعذبهم وأنت فيهم فما كان الله معذبهم وهم يستغفرون يمكروا بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمينا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا سابق الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا إجابة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأتى فيهم وما كان الله معذبهم وهم يستغفرون بدانا ببسم الله والحمد أولا على نيم لم تحصى فيما تنزلا على نيم لم تحصى فيما سلامه على المصطفى سر الوجود المكملا على المصطفى سر الوجود المكملا بدانا ببسم الله بدانا ببسم الله والحمد la fi fara ìjókòó wa ní ọ̀rẹ́. Bàdá náà fi fi sí mi mú di àwọ̀lá. Èyí tá a fi ṣàkọ́kọ́ ọ̀rọ̀ tọ́tọ́ òun náà ní kápọ̀ pẹ́pọ́ lọ́hun ọba tó lànà. Àlá ní àmì làmútó tọ̀ sí máa tànà zálá. Ọlátà àti ìmọ̀rú ẹjọ́ tí ó dá wá ń bẹ ọlọ́run lónìí. Mọ́tàlá ìfẹ́ ọba tó kù ní dá wa rí ẹjọ́ rẹ̀ náà ni pé a tún jókòó ti alukur'an bàdá náà bí bísímì láì a máa jókòó ìrégbè kiri wàláhàmùdì àwàlá adúpẹ́ fún ọ̀la náà ọlọ́run mọ́sálá yìí fi dá wa lẹ́jọ́ rẹ̀ bàdá náà bí bísímì láì wàláhàmùdì àwàlá àlá ní àmì lámùtò sọ̀bí máa lánàá sálá fẹ́ ìrọ̀ ọlọ́run ọba wa ìwòlá fẹ́ kà sídẹ̀ra pa fẹ́ sọ̀rọ̀ à rí sọ olákà ni gbọ́ àdúgbọ́ ìdẹ̀ra àjókòtà ajó là fẹ́ sọ pa sanwó ẹ̀kọ́ lọ ní àbísàlàáfíà làmùtú sọ fí màtà náà sálà. àlá ní ẹ̀mí làmùtú sọ fí màtà. dẹ̀rọ ọlọ́run tó ṣe fún wa òun làtàlátù wà Bàmí ni àtọ̀látù lọ́hì. Ó ní ẹni ọba tẹ̀yọ̀ pọ̀ oṣù mẹ́wàá rú ẹ̀ lọ́lọ́wọ́ san fún Bàmí ni àtọ̀látù lọ́hì gbogbo alukura'an alhamdulillah aṣíwájú ẹ̀dá muhammad nínú àdísì tí ìmáàmù Abu Huraira tó gbà wá olójíṣẹ́ ọlọ́run fi ji àtọ̀là máa bá ọsọ wípé ayò ìbò àhájòkún sẹ́nìkan nínú yín ọfẹ́ ìdáròjá ìlà áàlì yìí bẹ́ẹ̀ jókòó tẹ́ ẹ bá padà délé yín ayé jíjà fi ìfàlàfà àlèfà kọ́ ọba ràkúnmí àbáwọn fúlàní oṣù mọ́jìyẹ ràkúnmí tó lóyún kéèyàn wá bá mẹ́tẹ̀ ẹnu ilé ẹ̀ wọ́n sọ pé èèyàn lóní ràkúnmí olóyún anábìrin ta lọ́fẹ́ ìbọ́mí tó tóbi sì ní tó tún lẹ́ran láà tọ́lọ́ra ta lọ́fẹ́ kó délé kọbarú ẹ̀ mẹ́ta lè rẹ̀ lóyí kúlíná àtàbẹ́ ní gbogbo wa la sọ pé náà àwọn afẹ́ o afẹ́ o ànẹ́bì ní fàtàlẹ́ àtọ́tù àyà tí yòkìráwù bìhí náà àdùkún fi sọ láti àyà mẹ́ta péré tẹ́nìkan ló yí ké lórí ìrún ẹ̀ ayélujáwó mẹ́sàlá sí àlìfà àti ìzọ́mìsìmá olóore zúra kómi tó lóyún nú láàmà bí méjì ní bí tí ràkúnbẹ́ a máa bí méjì ẹ̀yọ kan tó lóyún nú tí ó tó fi bímọ fún jẹ́ mẹ́tẹ̀ ọ̀pá àrùn ọ̀lá àlùkùránù ni ó anábì ní kẹ́nìkanú yóò dìde bá ṣe dìde yìí ìdánímọ́sí kọkọrí mọ́sáàtí fàyálàmù àwọn yàkìráwò áyàtẹ́ ìmí kìtàbìlà kọ́mọ́kọ́ nítòkó ohun ju áyà méjì lọ nínú ọ̀rọ̀ ọlọ́run tàbọ́ká ayérúlàwó míná kọ̀tẹ́yìn olóore fún bí wọ́n rà fún méjì lọ wọ́sàláfún ayébùlàwó orí sàláfín kó kí ayàdé mẹ́ta olórí buràkúmí mẹ́ta lọ wà arúbà ọ̀hún ayébùlàwó mi ní mẹ́rin olórí kí ọgbàrà fún mi mẹ́rin lọ. alukuraanu náà làwọn ajókòó ti dáhùn gbọ́ ọlọ́wọ́n ọba tẹ́wọ́ sí ọ ìwọ nìkan ló wá sípayá àmà rẹ sípayá rẹ fún wa ọlọ́run fi màá rẹ mà wá ìwọ náà ló fi màmá ànábì Adam níjọ́ tí òun ṣe ìdánwò fáwọn màláíkà ìdánwò tó ti mọ̀ tó mọ̀ ní páàdì wọn ò sì máa díẹ̀ ìwọ ló ní ka dámọ̀ ọmọ tí è yege Allama wafi mama wa na Amina. Èyí àti màmá jẹ́ àgbàgbé Amina. Ọlọ́run ti dúró lana? Ọlọ́run dị يمكر بك الذين كفروا ليثبتوك وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك Ọlọ́run nígbà táwọn akèfèrí Mẹ́kà rántí nígbà tí a ń pè tẹ́ pèrò lé ọ lórí ìrìnlẹ̀ tí wọ́n ń gbèrò wípé ìrìn ànábì àwọn olùyọ àwọn olùyọ mẹ́wọ̀n àwọn òfin nǹkan sí ọ. àwọn yá ká. bàbá wọn pa ọ ká. bàbá wọn ó ọkọ nílùú. wàyà mú na wàyà mú lọ. ọlọ́run ni wọ́n ń dẹ́sẹ̀ àwọn ọlọ́run náà sì ń dájà. wọ́n ọlọ́run lóore lẹ́ni tí ń dẹ́sẹ̀ ètè rẹ̀ ní níjọ́ náà wọ́n pọ̀ bàbè ṣùgbọ́n níwájú ilé ànábì ẹrú bá yà wá Fátímà tòró a kálùkù mú nǹkan tí wọ́n ti ń pàdé bí kálùkù ó ti lù àwọn yẹn ibi ibi ọrùn méjì ìyá sì ń ọgbọ. tọ́rọ nà ọ̀nà báyìí ló wà tí wọ́n ń pète òkú ẹkún ọwọ́ bá nàbí lérí ànábí ànábí ní kí ní pa alákún ó ní ráwọn ọkùnrin ṣáni orí ẹlẹ́nu ọ̀nà ní mi o ní pa mí lẹ́mọ̀ ah, àdábì ní mọ́bẹ̀ lọ gómi àlùwà láwọn ẹ̀kọ́ nù ó sì lọ gómi fún lábí sálùwà lá ọ̀yẹ̀ náà fìlà ìwọ̀ lọ́wọ́ anẹ́kójọ agbára rẹ̀ ti tí ẹ tí wọ́n lọ ìwọ máa mi bá tí wọn mọ́ sunkún má ọlọ́run bẹ pẹ̀ ànábi sì jáde. yá rábì láòlà àǹtà máa ṣàdé iná wàlá tásọ̀ dàkínà wàlá sọ̀lá iná wà á sì láǹtà kínà tání àlẹ́ iná wà sábì ìdílà ákídá àmà ìlàbà iná ìnàlẹ́ ẹ̀dá àkọ́díbàgọ̀ àlẹ́ iná wà iná wọn ò rí sùtá wọn àrí fi ṣe ọlọ́run ní bẹ́ẹ̀ sí ń dédé tí wọ́n làwọn gbogbo tí wọ́n ń ṣe lọ́lọ́run fọ́nà bí rò وإذا تتلى عليهم Wọ́n ní àwọn

tó ti lọ kọ́ ó lọ kọ́ nípa ìtàn àwọn ará Paris ọlọ́kọ́ bárabi bá ti wá déjòkó kan tó déjòkó kan tó ń ṣe wá àti tí ń kálùkù ààrùn bánàbí bá ti ń dìde ìbẹ̀lú náà lọ pé n ti ń wí àwa náà lè wí òun náà a máa pa gbogbo tán tó ti gbọ́ nílẹ̀ fàárì sí ìwọ́njọ́ tí ó pò láyé ojógun bá dàrí náà ni ọ̀nà wọn ti pa lónà àwọn tí mìkìdáàdù tó kó lẹ́rú inú ẹ̀ lọ́wọ́ njọ ànábi ndị tí wọ́n mú wọ́n mú wọ́n pàgán wọ́n mú wáwájú ànábi báyìí ànábi ẹ má ti rò eléyìí mẹ́ni tí ẹ máa mú lọ dẹ́pẹ́ ọyẹ mú mi wọ́n kò tí là sọ̀bùrà wọ́n wájú mẹ̀gìdádù tó wá jẹ́ ẹni tó mú bọ̀ wọ́n sọ wípé àti rí ya Rasulullah àlẹ́bì níbẹ̀ ni a mọ̀ pé àti irú ẹni ẹ̀rú ẹ̀ẹ̀dẹ̀ tó mú ni tó mú ni ṣùgbọ́n bá ṣe pánu òun lápá yìí ọlọ́ọ̀mà wípé léyìí ọ̀tá àlùkùránù wà ìdá tútìlà àléyìn mọ̀ àyàtùnà ẹgbẹ́ omi tá a bá ń kálù kùránù tí ó tún tí ó ti lọ gba àyè bí a ti ṣe tá a ti ké kùránù tí ó wò náà máa tó wò sẹ̀mí náà. irú wọn tí bá sọ̀tá àlùkùránù

zòmí òsì tí ìtàwó rẹ̀ ń dá. Àwọn ọmọ yà sọ fún péjọ yìí bí ó ti tún máa tó àmà wò. Yóò sì tún yóò tún jọ ọmọ lọ́gbọ́ ọkùnrin kí ni ó ṣe yóò ṣe èdè ó ṣe yóò ṣe hàn. Allahumma. Arábìwá tẹ́wọ́ fún kò pé bóun ti ẹ ti jẹ́ ó fún láàyè àjọ ìwọ olóòótọ́ láàyè níbí ọwọ́ àtẹwọ́ fúnra láhùnmá ọlọ́wọ́ mọ tẹ́wọ́ sí ọ á ìrìn mìkìdáàdà mi fọ́dìlẹ̀ ojú mìkìdáàdù ti mú ẹrú ìfẹ́ ó lè tẹ̀wù lóore ṣùgbọ́n lẹ́nu ọlá àti ẹgangan ọlọ́run bá àrùn mìkìdáàdù sí ọ̀gá gidi nù sábíà tí wọ́n mẹ́yìn sáà jẹ́jọ́ mẹ́yìn kéegun. na lẹ́yìn ya mú oró ọlọ́lọ́n bá ní pọ̀tí ní kanú ọlẹ́ ránṣẹ́ ààmì ah, ní tí gbọ́nà tẹ́gbọ́nà ti sọ wẹ́lẹ́ ọládùn ẹ̀ gbọ́nà lọ́jọ́ máa pé èmi mọ́ mọ̀ ní pàtọ́rù tó rẹ̀ Ah, ọmọ ìgbádùn náà lè jí tí wọ́n fẹ́ gbádùn ẹnu ẹ̀ ọ̀ṣàdúrà lórí gbogbo ó tó ọ̀gá náà ṣe bó ṣe yẹ ọmọ ṣẹ́ náà ju tọwọ́ rẹ̀ ó ju ẹ̀lẹ́ fọ́gà ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tí a jẹ gbọ́nì onímọ̀ mọ́sọ́ wà ìdá àtútìlà àlẹ́yìnmọ́ ayátùnà ọlọ́run gbogbo ọgbà tí wọ́n bá ń ka àyàwó ọlọ́run ọba fún wa kọlu ọmọ máa wí wípé a ti gbọ́ náà náà báwa náà bá fẹ́ bí a lè fàgá jókòó káwí mi tó kílò ń wípé òrùn pàwà ẹbọ òun ni ìní àádà ìlàáta bí òlà wàlí. gbogbo àròsọ bàbá wa jọ ni wọn náà sọ èmi náà láwọn àròsọ tí mo kọ́ lè máa wí. wàyí wàyí ibi àwọn kéjì nìkan ní ẹ̀kọ́ sọ̀rọ̀ eléyìí. àwọn èèyàn anábì ṣùgbọ́n bùkọ àwọn náà wíwọ́ ẹ̀ onífọ́mùsìrì náà ìjà náà bẹ lọ́wọ́ ọ̀rọ̀ jù kúta wọ́n béèrè lọ́lọ́ fi wọn pa wọ́n béèrè tọ́ dáa ní ẹgbẹ́ kìíní kan bá tó kí tó yẹ bàbá tó wá tu ìdí ń sépè léhùn gan kèé sóòótọ́ kọ́sá lè sọ nǹkan oní nǹkan kọ́sọ́ dídí ẹ̀ náà ni ó tún wá dojúkọ lọ ẹgbẹ́ lómi ìpín ọlọ́run kò yí mi ẹjọ́ kọ lọ́run ọba tó sọ̀rọ̀ ó dojúkọ ni torí tóun bá dé èyí ó lé padà mọ́ ó

àná lára gbàyà jẹ́ ń bèèrè òkúta ojú kẹ́ àdúgbò ìtọ́ ń rọ̀ fún wa àwọn wá ń sọ bọ́lọ́hùn pé bá ń àlé náà yìí èjì máa bẹ ọmọ àbúrò ẹ̀ tó bí ọ̀nà mẹ́rin náà rẹ̀ náà ní sáàlà yìí lọ́hùn bí kí lèlè káfìrí náà. láìsálà ò dáfẹ́. iná láì zilma ari. tàwùjú maláyí kàtó wà rúhù lẹ́yìn ibi obìnrin ọlọ́ni wọ́n béèrè oníbèèrè béèrè bí àzábí wákì. ń bí wákì. ìyàtọ̀ jẹ́ wákì ìyàtọ̀ dájú. láàti pọ́ ọjẹ́ léèzà tí ọ̀sẹ̀ ni tó lè ti yá lọ mo ti wá béèrè látọ̀dọ̀ ọlọ́run nínú máa rí ìjọba tó ní àkàsọ̀ tí gbogbo nǹkan ń lọ tó ń sọ lákàsọ̀ tí ń gùn. ọba ti ọmọ tọ́dá ni ọmọ sọ sí á kódà tó ti tó dúdú ọnú ọba yà jẹmọ́ pípa àtẹ́já ó lè mọ tó ti tí ọ̀dá wọ́n lè sí pẹ́sẹ̀pẹ́lẹ́ lórí burúkú lẹ́yọ́ à níbi oríire tí wọ́n yìí lọ à ń kó orí burúkú lè di ẹ. Tààrújú límàlà ìkàtù wà rúhù ilé ìbí ìyá omi ń ká nà mí kọ̀dà rúhù ọkọ̀ padà sí ti ìdá wà náà akàmẹ́lẹ̀hùn ìyà lọ́bẹ̀ ní ọlọ́run níwà ìdí kọlu láhùnmá. ìdí kọlu láhùnmá ń jáde àádọ́ wà láàbọ̀ mi ní díkà. bá bá jẹ́ pé èyí tí Muhammad wí òdodo ní látọ̀dọ̀ rẹ. bàbá mi ti rí alẹ́ iná ìjà ọ̀sán mi nà sàmá. rọ rọ láti sámà rọ̀lé àwọn lórí àwọn ìsìnà bí àbábìnà rí bọ́ bá sì níyẹ lẹ́tẹ̀ lérò lọ́dọ̀ mú wá tẹ́rẹ́fẹ́yà àyà wọn lè kókó pọ̀ lọ́lọ́rùn wọ́n yà kan wọ́n yà mẹ́tàlá ìwọ ọlọ́run bí kankan yàkan bá tún bẹ lọ́dọ̀ ẹ kódà kéde kéde ìyàwó ọ̀rọ̀ àlímú. àwítì náà bí àdábì náà ní mí. iye ẹlẹ́tẹ̀ elérò nǹkan mú wa kárí. wà máa gánà lọ́wọ́ mọ́ àti yìí bẹ lọ́dọ̀ wa. ṣùgbọ́n fi yín torí nǹkan méjì ni. Hmm. méjì. onu náà fi jẹyin ọlọ́run wa fẹ́ sọ yìí. wà máa káàná lọ́wọ́ lèyàn àbíbáhùn wà. ọlọ́run ní òsínú ṣe sí mi àti parí àdéhùn eléwò ọlọ́run ò ní wa áńdà bí ìhìnrùn tí ànábì sí ń pẹ̀lú wọn. bíbẹ̀ rẹ olódìyà fún jìṣẹ́ kẹ́ni ọlọ́run ní jẹ yà wa bí tó ti tó ti wọn.

ètàwà mọ́sí labẹ́ka lọ́wọ́mọ́ labẹ́k labẹ́ka láṣẹ́ríkà lákà labẹ́k iná alhamdà wọ́n ní mẹ́ta kakabar mulk láṣẹ́ríkà lákà ana mọ́sá wà mú nígbà wọ́n mọ́ sí tí ń bà náà bí èdè òrìyáná ìwòwò ní mọ́sá wà fún mọ́sá wà fi labẹ́ka lọ́wọ́mọ́ labẹ́ka láṣẹ́ríkà lákà ilá ṣẹ̀rí mú àmì jẹ́ ti bàṣẹ́ ti dàbí àwọn ọ̀rẹ́ máa ti rẹ̀ fún ọ̀rẹ́ ti máa yára ọ̀bẹ́ríkà láṣẹ̀rí kàlákà ilá ṣẹ̀rí mú wà lákà wà máa ma lákà lẹ́yìn sọ̀rọ̀ burú ìtọ́lọ̀ mi wò wọ́n rẹ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ burú tún lẹ́ wá foríjì mi yẹn bá ti wá foríjì mi ìjẹ́ ìyàmọ̀

nígbà tí wọ́n bá tó wá foríjì méjì tí dáwọ́ ìyá dúó tó dá dúó bá wọn kùrẹ́ẹ̀ṣì bíbí ànábì ní ìsìn náà ní dá dúó bá wà náà ọ̀kan lọ òkú kan ọ̀kan lọ òkú bá wa náà tó ti lọ kò sí láàrin ìbá ọ ẹ̀kọ́ gbogbo ẹni tí bá tẹ̀sùn bá àti tẹ́sí kìfà ọ ẹ̀yẹ káwọn kùndánù kẹfẹ̀ ní wọ́n máa na nǹkan sí ilẹ̀ ẹ̀jẹ̀ yọ díà ìyá ọbájídé ọlá sídàgbù láì gbogbo àwọn mùsùlùmí ṣe kiri ẹsẹsẹ mi ní lọ wọn máa bínú mùsùlùmí tí wọn bá máa fi mùsùlùmí ebi náà dín náà rò tó òjò nítorí ìdáàbò ó yàtọ̀ síra wọn ọlọ́ẹ̀mí bẹ́ẹ̀ pé wọ́n má bá wọn jà wọ́n jẹ́ wọ́n máa wọlọ̀ yóò sùn à kò sí jàjọ́ wọ́n máa wọ aṣọ olórin lọ sí ṣùkú tí wọ́n fẹ́ wẹ̀ wù tẹ́lẹ̀ yóò sùn à tí a fẹ́ ọ̀tẹ̀lẹ̀ náà jẹ́ wọ́n máa wọlọ̀ ebi wọ́n máa pàwọ́ náà làbí lú wọ́n lọ jáàbù ẹjọ́ wọ̀ ọ́ kí kátólíìkì náà lo kéèbù ògbọ̀n náà pé pé ọmọ wọ̀ wá kò sí wàhálà kò sí jà kankan bẹ́ẹ̀. máa lo ló lù lọ. kí mo gbé ayé lójúmọ́. kí mo dáná olókè fún tiẹ̀. nígbà òdì bá kọ. ayé òdì bàjẹ́. ẹ bọ́ bá ibi èsì sí àlàáfíà wa ìlera ní gbogbo ojú ẹ kójọ. ọ̀yà ọmọdàlì sílẹ̀ mi fi dín ní màjídò fún. Kọ̀kọ́ dí ti àdárúkún dálì kàtírà. Wọ́n Wọ́n gbèrọ bí wọ́n gbèrọ láyé ẹ̀sìn tí wa lọ́sọ̀ọ́ kọ́bìnrin ó dọ̀rọ̀ àyà bí ó tọ̀ bí ó su bí ó nàró ọ̀rọ̀ àyà ní kíjàbọ̀ wà Ẹ̀sìn tí yìí sì yọ̀ǹda jẹ́ bàbá bá sọ̀rọ̀ gan sí fẹ́tí náírà ti tó. Ẹ̀rọ àti mákàtí ìfù náírà fi ó ti aya ní ìsìnṣẹ́ lé ẹ̀kú tọ́ọ̀sì lẹ́mọ̀ rú lọ ẹ̀sìn tí yàn sọ́dọ̀ náà yan pé bá fẹ́ jáde kẹ́ẹ̀dá kan ọwọ́ adìfẹ́ fà proof fún mùsùlùmí tí a bá ní wọ́n wá ọ̀gá tẹ́rọ́rìsì wà láyé kiri yóò náà ọ̀pọ̀lọpọ̀ ẹnu ẹnu ẹnu pé tí wọ́n dá ó fẹ́ fọ́ mùsùlùmí ní ẹ̀sọ̀rọ̀ arẹ́ gbẹ́dẹ̀ ní tí wọ́n fẹ́ sọ̀sùn ní nígbà ẹ̀kọ́ 50 million tẹ́ẹ̀fì sókú ọkùnrin tó kú nínú yìí tí ò ní túnmà mùsùlùmí ò sí lọ́sùn késo wọ́ ọ̀sùn ní ẹni. bàkọ́dí àdìràkadì àdà ògùn níjọ bàbá olùfàgbà tó kú oníyìí tó àbòlùfàgbà ebe fílò fún 40,000 mílò lẹ́fínú ẹlẹ́mú kiri pé wọ́n fi ṣe tẹ́ǹtì ìjọ wọ́n fi ọbí 50 million oní ẹ̀sọ̀ fún kiri yóò kan ṣé mùsùlùmí sọ̀rọ̀ ẹlọ ọgbùkọ́ ẹlọ gbélìsì àwọn tí ń ṣèjọba ọ̀ṣun wá kiri yóò lọ́pọ̀ ń bẹ̀ níjọ mùsùlùmí dìde wípé gbogbo ọ́fíìsì láwẹ̀ láwàdí lọ èyí tẹ́ ẹ tó wá ń jà sí kò tó àtúngbé ń jà ẹjá lọ lé ẹjọ́ tẹ́ ẹ gbàgbọ́ kí wọ́n kọ̀kọ̀ àgbé ń jà. aláwa nìkan. àwọn aláàlú àtọ́dọ̀ ra yàn fún ọmọ tiẹ̀ kí ló dé. ṣé ti rí pé àwọn ní ọ̀dà àwọn ni wọ́n sọ́dọ̀ ra yàn fún ọmọ bẹ́ẹ̀ bá ní gáhùn lẹ́wọ̀ ẹ̀wọ̀ ọba lẹ́wù akọrin lọ wọ́ lọ máa wọ́ lọ gbogbo ọgbẹ́ ẹgún sáré tó nípa ní orò aṣọ tó nípa ní obìnrin ẹkùn ẹ̀

ìjà láàmù ni. minali ìnáyà ti. bí ìjọ ń fẹ́ náà lẹ́bàá ń kọ́ wọ́n máa ń dá mùsùlùmí lẹ́bi yẹn. burkina nga ìrọ̀mù náà jí mi. ó là gbọ́dọ̀ fi ẹ̀kọ́ ṣeré mùsùlùmí náà gbọ́dọ̀ fi ẹ̀kọ́ ṣeré. lámàdà aláwù iná lè tọ́. bí ìjọ tí gbogbo nǹkan kọ́ lọ. tí a máa ó ti yàtọ̀ ó ti yàtọ̀ sí ti dọ́hùn ayé kákáyà kejì ká ń wọlé sóun lọ́la ọmọdé rẹ̀ yóò yára padà sí. wà ọ̀hún aláyọ̀ àbíbà ọmọ lọ́ọ́. kánà lọ òlú àṣìbà òun. ọmọ kánà lọ òlú àṣìbà òun. ọlọ́wọ́ ò lè yàwọn èèyàn yà tìrì ànábì bá ń bẹ pẹ̀lú. ọmọ kánà lọ òun àṣìbà òun. ọmọ yẹn sàgídì ó làṣetọ́nì náà fi sọ fọ́lọ́hun onírè ọba mi wà ìzàtíkà ya Rabb títóbi rẹ ni mo fi búra lá àbúráhù ó bùyà ìbàdàn ìní ìyẹ̀ni ìgbò lẹni tí ó máa sọ àwọn ẹrú ẹ̀rù máa dá mọ́tí àríwá òun bí àjìsáàmì tẹ́mì bá ti bẹ̀ lára wọn ọwọ́ mi náà ọlọ́run ló ẹ̀kẹ́ wà tí èmi náà wá fi tó bí mi òfin fòrà wọ́jà láàrín àti mi èmi náà ní yẹ̀ ní gbò lẹ́ni tí wọ́n máa dáríjì wọn mẹ́sàn ìfàrú ní káwọn náà bá ti wá forí yí mi máa á tó kù ká gbé lọ́la wà kí ló dé òfin ní jẹ wọ́n yà wà omi yàtò dùn náà ní masjid lára tí wọ́n dínà fáwọn èèyàn láti lọ sí Gbogbo ẹni ọba jẹ́ ọ̀rẹ́ àwọn akèfèrí. Inna awliya òhun illal muttaqun. Wa ma kanu awliya òhun. Kábàrù àti ìsinmi wà lọ́wọ́ kábàrù. Máa náà fún yìí ni. Kèfèrí èsì ọ̀rẹ́ ọlọ́run iná olùyẹ òwú ilẹ̀ mọ́tàkù. àwọn tí ń tọrọ ọlọ́run làwọn olùpáyọ ọlọ́run. wàlá kí n nà àtẹ̀bára òun. láyé àlámú. wàlá kí n nà àtẹ̀bára òun láyé àlámú. alhamdulilayi. rọ̀bìlà àlámú. mú kí sáàrìbù wá ibà bíi ilmi wálé ìrákìlà o. bàlá àtàbà búlíkù lè láàrín sí nábìí àríṣàdìtà náà bí makọ́ ma tí ló ń lo mikìlá akọ níbà àǹtàrọ̀ sí dún sọ́ọ́ ìbílẹ̀